الحمد لله ثم الصلاة والسلام على رسول الله وعلى آله وصحابته أجمعين إخوة الإيمان السلام عليكم ورحمة الله وبركاته adúpẹ́ fún ọlọ́run ọba ọlọ́run ọba ọba allah ọba tí ó tún jíwa ní àárọ̀ yìí àfi títóbi ọlọ́run ọba wa àtàánú ọlọ́run ọba wa àfi bí ọlọ́run ìrun tí a kí ọlọ́mọsá ìgbà alẹ́sìn fẹ́ ní kọ̀ọ̀kan wọn àbẹ̀lọ́ Allah subhanahu wa ta'ala gbogbo ìtàmàṣe nínú ayé àti nínú ẹ̀sìn wa ọlọ́mọsá jẹ́ ọmọ níbàtà pẹ̀lú ìyọnu ọlọ́wọ́n bá wa wa anwa'uha والمسابقات الجاهزة والمسابقات المحرمة المسابقة من الأمور التي تعارف عليها الناس قديما وحديثا ولا يكاد مجتمع يخلو من عمل مسابقات متنوعة وبأشكال مختلفة ونسأل الله تعالى أن يرشدنا إلى ما فيه خيرنا وهو أهل لذلك adúpẹ́ fún ọlọ́run ọba wa ọba tí ó tún jí wa ní àárọ̀ èyí tí yóò máa jẹ́ ìdánilẹ́kọ̀ọ́ níwọ̀n bá àsìkò díẹ̀ tí a ní òun náà ni àgbọ́yé Islam nípa alimusaabaka competition competition òun náà ni ká máa jọ máa ṣe ìfàǹfà àbí ìfagagbága léyìí tí ẹnìkọ̀ọ̀kan wa tí a máa retí àǹfààní ń bẹ almusabaqat a máa ń ṣe musabaqat láyè ní retí àǹfààní gbà mí nígbà mí sì ni a máa ń ṣe nítorí àǹfààní tá a fẹ́ rí ń bẹ̀ competition yìí wọ́n ní kò sí ibi tí kò sí lágbàńlá kí Islam tó dé wọ́n a máa ṣe musabakọ̀ tá ń pè ní competition nígbà tí Islam dé náà Islam ò ṣe gbogbo ẹ̀ léèwọ̀ èyí tí ọ̀dà ń bẹ̀ ní Islam ṣe ní èèwọ̀. المسابقات الجائزة وهي المسابقات في الأمور المباح كسباق الخيل والإبل والسباق على الأقدام والسياحة والسباحة والمصارعة المباح wọ́n ní nínú àṣà ìlú kọ̀ọ̀kan a máa ń sábà ṣe competition lérí àwọn nǹkan tí ẹ̀sìn gẹ́gẹ́ bíi pé ká máa ṣe competition lérí ta ló mọ ẹṣin gùn jùlọ àbíra nǹkan mi ta ló mọ eré ṣá ta ló mọ dòwò ta ló mọ ìjàkadì mọ ìjàkadì òun náà ni ká máa dára wa mọ́lẹ̀ àbí lẹ́ni musabakatu oríṣiríṣi náà ló ti tún dé bóyá musabakatu ká máa fi kẹ̀kẹ́ sáré káwọn ẹni tí ó kọ́kọ́ débi tá ń lọ àbí pẹ̀lú mọ́tò àbí pẹ̀lú bọ́ọ̀lù gbígbá ìpè afẹ́mẹ́ni tí yóò ṣàwájú àwọn àlùfáà wa wọ́n ní ẹ̀rí àwọn nǹkan tá a kà sílẹ̀ yìí nígbà míì ìmọ̀ ń jẹ́ haram nígbà míì sì máa ń jẹ́ halal ìgbà tí máa ń jẹ́ halal nígbà tó jẹ́ pé à ń ṣe fún ìdárayá ìgbà tí máa ń jẹ́ haram ìgbà tó jẹ́ pé à ń ṣe nítorí tẹ́tẹ́ tá a fẹ́ jẹ́ وقد دل على إباحة هذا النوع من المسابقات القرآن والسنة والإجماع وني القرآن وفي دي ملك بي كسي ونبي كما سري دي جي سنة ناصبه والفانا وقانو قليلية النبي يوسف عليه الصلاة والسلام نباتي أوام ياي تموفي تنجادي لدو باباو bada a'udhu billahi minash shaitani rajim ọlọ́wọ́n bá sọ pé wọ́n sọ ń jọ yẹn pé qalu ya abana wọ́n ní wọ bàbá wa inna zahabna nastabiqu wa tarakna yusufa inda mata'ina fi yusuf lẹ̀ fún wa ká mú lọ táwọn bá ń ṣe competition tá à ń sáré láàrin ara wa a fi Yusuf lẹ̀ tí ó máa bá wa mójútó àwọn ẹrù wa ìkankan ò ní ṣe àjẹ́ pé wọ́n máa ń ṣe kí Islam tó dé alukurani sì sọ bẹ́ẹ̀ pé àwọn ọmọ ìyá Yusuf wọ́n ń ṣe competition omina sunna nínú sunna ana Aisha radiyallahu anha qalat ìyá wa Aisha radiyallahu anha wọ́n ní kharajtu ma'a an-nabiyyi sallallahu alaihi wasallam fi ba'di asfarihi wọ́n ní àwọn jáde pẹ̀lú anábíwa Muhammad sallallahu alaihi wasallam wọ́n ní àwọn jáde pẹ̀lú anábí ìjọ kan nígbàtí anábí travel pẹ̀lú àwọn sahaba ìyàwó Aisha ní àwọn náà wà ń bẹ̀ wà á nàìjíríà yẹtun wọ́n nígbà yẹn àwọn sì wà ní ọmọge lámù ahamilu ahamili láhàmá àwọn ò tí ì lẹ́ran la púpọ̀ wọ́n lámù abdan àwọn tí sanra púpọ̀ faqala linnasi taqaddamu àwọn ń bọ̀ pẹ̀lú anabi sallallahu alaihi wasallam àtàwọn sahaba ní travel yẹn àwọn ti fẹ́ wọ Madina anabi wa sọ fún àwọn sahaba pé taqaddamu ẹgbẹ́ yẹn sahaba ẹ máa lọ síwájú ẹ máa lọ nígbàtí anabi ò wọn mọ́ táwọn náà bá wọ ìyìn náà lè ra anabi mọ́ ìyàwó Aisha ní ànábì wa sọ fóun pé ta'ali hatta usabiqaki ọ̀yá máa bọ̀ wá kémi àti ẹ̀ kájọ sáré káwọ ẹni tí o lè sáré jù kí ni wọ́n fẹ́ sẹ́yí jama competition ìdárayá fasabakatuhu fasabakatuhu mọ̀wábà nàbí mo bá sáré fasabakatuhu fasabakatuhu ẹ fasabakatuhu fasabakatuhu ẹ Allahu akbar ìyàwó Aisha ní ẹ fasabakatuhu fasabakatuhu èyí tó kọrẹ́ tì ní mo wá bá sáré náà sabakatuhu mo bá sáré fasabakatuhu mo wá gbáwájú ànábì sallallahu alayhi wa sallam fasakata anni anabi ọ̀sán kankan anabi kasara bẹ́ẹ̀ ata idha hamaltu lahma wabadantu wanasitu kharajtu ma'ahu fi ba'di asfarihi àwọn tó wá tráfù ní lẹ́yìn bí ọdún mélòó kan rasulu tó wá rántí eh, competition táwọn ṣe yẹn ìyàwó Aisha láwọn ti gbàgbé ipa àwọn ṣe sáré ìgbà táwọn tó wá wà ní traffic mi àwọn ti wá sára ń gbà yẹn faqala linnas anábì tí wọ́n sọ fáwọn sọ̀hábà tó wà ń bẹ̀ ń gbà yẹn pé taqaddamu ẹ̀ máa lọ síwájú ìsúnmọ́wájú fataqaddamu wọ́n súnmọ́wájú thumma qala ta'ali hatta usabiqaki ìyàwó Aisha ní ànábì wa sọ fóun pé ọyá máa bọ̀ wá jẹ́ àjọ tó ń sá eré eré ta sá níjọ ni fasabakuturu fasabakọni mo wá bá a sá eré náà mo bá a sáré náà fasabakọni ànábì lọ́wọ́ agbáwájú sọ ma pé wọ́n ti sára ń gbà yìí wọ́n lè sáré púpọ̀ mọ́. فجعل يضحك وهو يقول هذه بتلك النبي وابن السيراني النبي واني kí ya aisha kọ́ mọ̀ bínú kó fi èyí tí àwọn ṣe yìí kó fi ṣe déédé èyí tí òun náà ṣe ní ìjọ ní ìtumọ̀ ẹni pé àwọn méjèèjì ni wọ́n jọ gba wájú ànábì wa ń rẹ́rìn ẹ̀rín yẹn gbígbà tí yẹn máa ń fi yàn án sí ẹ̀yẹ lákọ̀ọ́kọ́ wọn là níbi dákẹ́ Eh, ẹlẹ́ẹ̀kejì anabi rẹ́rìn kò sí bẹ́ẹ̀ sì ṣe competition tẹ́lẹ̀ ní ma rẹ́rìn àwọn kan lè dákẹ́ lẹ́ni káwọn kan rẹ́rìn lẹ́ni tó bá jọ mí ẹlòmínà rẹ́rìn ẹlòmínà dákẹ́ wọ́n ní eléyìí jẹ́ oyé wa pé ìmọ̀ ṣe competition pé ọ̀yá jájọ sáré jájọ wẹ̀dọ̀ káwọn ẹni tí wọ́n kọ́kọ́ já wájú kìí ṣe ìwọ nínú Islam àmọ́ bí tí ọ̀rọ̀ wà jama oyè òun náà ni pé dáfọ̀l ìwọ̀dì fẹ́ adìl musabakot káwà gbé owó kalẹ̀ àbí property kan ipé ẹni tí ọba kọ gba wájú òun ni yọ gba ẹ̀bùn yìí láyàjú sọ dáfọ̀l ìwọ̀dì àwòrìjàwá is في المسابقات المباحة إلا فيما ورد الدليل بهباءته من ذلك هو ما كان من قبيل عداد الأمة للجهاد في سبيل الله تعالى وطريقا لقوتها ورفعتها wọ́n ní ká gbé owó kalẹ̀ fún àwọn èèyàn wípé ọya ẹ wá ṣe competition wọ́n ní èyí tí ṣẹ̀ríà ní ká gbé nǹkan kalẹ̀ fún tí ó máa jẹ́ níta máa fi dá wọn lára yá tá máa fi wú wọn lérí wọ́n lè ti ṣẹ̀rí àbágbà wá láàyè pé ká máa ṣe òun nìkan ni ọlẹ́tọ̀ gẹ́gẹ́ bíi pé ẹ̀rí wá nínú àdìsá nàbíwá Muhammad sallallahu alayhi wa sallam pé a lè máa ṣá eré pẹ̀lú ẹṣin àbí pẹ̀lú ràkúnmí àbí ká máa jù nǹkan pé ọya ọfà lélẹ́yìn ọya ẹni tó bá jù títí ẹ bá mú ẹ̀ẹ́ á fún ní ẹ̀bùn báyìí wọ́n ní àbí kí kágbé kínní kankanlẹ̀ ká máa wá ta ìbọn mọ́ pípé ká máa tàbá mọ́ léyìí tó jẹ́ pé á ẹni tí ọba gbàwájú á lẹ́bùn látara ipe níta ń ṣe yẹn yọ ṣàǹfààní fún wa ẹni tí ń gun ẹṣinṣin oye tí wọ́n bá ń lọ sójú ogun níjọ́ ẹ̀sìn ni wọ́n máa ń gùn oye tọ́ àwọn náà lè lo nǹkan míì tí ọ̀rọ̀pọ̀ rẹ̀ nísìn lánìyàn yìí pé intanṣe yẹn àfin kọra wa ìpè àyímọ̀ tí àwọn ọ̀tẹ́sìn bá dé káwa náà ká má bá wa ní ní gbẹrẹ fún àbí èèyàn ń wẹ̀ ní odò oye data fi ṣe competition wípé àyímọ̀ ọlọ́mọdé àmọ́ tí ọ̀dà èyí lè wọ ọkọ̀ ojú omi kí ọmọtò ọ̀dánù ọkọ̀ ojú omi ọ̀dánù èyàn mọ̀ bí ó sì ṣe kíní bí ó sì jáde wọn ní gbogbo eléyìí àǹfààní wà ń bẹ̀ fọ́mọ èèyàn tábà gbé nǹkan kalẹ̀ fáwọn èèyàn tí wọ́n ń ṣe pé ẹni bá wà gba first á ṣe kíní á fún ní ẹ̀bùn wọn ní kò sí ti òbòrú ń bẹ̀ àdìsí wa lérè ànábìnrin la sábàkọ ilà fi nasulin aw ànábìnrin competition pé kò ní máa wáyé àfi kó jẹ́ pé èyí tí a ń ṣe lérí bóyá a ń ju nǹkan àbí a ń fi ẹ̀sìn àfin sáré ó ti ṣẹlẹ̀ lásìkò anábíwá Muhammad sallam nínú ọdún tí àwọn kan tí wọ́n mú jàkadì anábì ṣe ń wò wọ́n ìpètò ẹ máa fi kọ́ra ńlẹ̀ àyímà ẹ lè pàdé ọ̀tá lójú ọ̀nà ẹ lè máa ṣe dáa mọ́lẹ̀ gbogbo àwọn léyìí ọlẹ́tọ̀ọ́ tí a bá gbé nǹkan kalẹ̀ lérí ẹ̀ àbí bẹ́ẹ̀ kọ́ bóyá nípa ọ̀rọ̀ ẹ̀sìn àwọn àlùfáà ní kò sí tó burú ń bẹ̀ nítorí pé eléyìí àǹfààní wà ń wa pé àfa ọ̀yà ẹ̀ka koran àfa àwọn ẹ̀ka koran ẹni bá máa ka jù náà méjèèjì á sékìrì á ní ẹ̀bùn wọn eléyìí kò sí tí ó burú ń bẹ̀ lọ́dọ̀ àwọn àlùfáà ẹ̀sìn káwà sọ fún ẹni tó fẹ́ ka Quran pé mú 5,000 wá afá ẹ̀yìn ẹ̀ mú 5,000 wá ẹni tó bá wá máa kájù àwọn akó 10,000 fún ẹnìkan wọ́n máa wá kó lọ kí ni wọ́n ṣe jama nínú ẹ̀sìn wa wọ́n ta tẹ́tẹ́ tẹ́tẹ́ nù àmọ́ ẹnìkan ló gbé kalẹ̀ bóyá mosque ló gbé kalẹ̀ àbí school àbí government ìgbẹ́tọ̀ ọmọ tó bá ka Quran jù ẹ̀fún ní mọ́tò yìí ṣe mọ̀ pé owó yẹn jáde lọ́dọ̀ àwọn tí wọ́n fẹ́ ṣe competition tó bá ti jáde lọ́dọ̀ àwọn tí wọ́n fẹ́ ṣe competition àwọn alfa ní haram ìgbà tí èyí jẹ́ haram nígbà tó jẹ́ pé bóyá àwọn méjì ni wọ́n jọ fẹ́ ka Quran ẹnìkan wá ní nínú wọn ó wá ní fóònù mi tó bá ṣe mistake nínú sọ́tò yàsí kọ́ máa mú fóònù yìí lọ eléyìí náà kèsì kò sí tó burú mbẹ nítorí pé kò lè dùn òun náà ló fi fóònù ẹ lẹ̀ àmọ́ pé àwọn méjèèjì ni wọ́n jọ dá fóònù jọ ẹnìkan wá padà wá kó fóònù méjèèjì lẹ́yìn ìgbà tí wọ́n bá parí ẹ̀ wọ́n ta tẹ́tẹ́ nìyẹn àwọn àwọn àǹfààní tí wọ́n bá ní ní à ń ṣe competition nípa ọ̀rọ̀ ẹ̀sìn wọ́n ní àárín tó burú ń bẹ̀ tó bá ti jẹ́ pé àwọn kan ni wọ́n gbé ẹ̀bùn yẹn kalẹ̀ tí wọ́n ní kí wọ́n fi ṣe nǹkan yẹn kí wọ́n lè ní tashjẹ́ tashjẹ́ ala ta'allum funun láti ní tashjẹ́ láti lè bá dá wọn lára yá àbí láti lè bá jẹ́ kí wọ́n jára mọ́ ẹni tí wọ́n ń ṣe yẹn wọ́n ní irú competition yẹn wọ́n ní kò sí tó burú mbẹ̀ àwọn competition tí ọ̀dà òun náà ni àwọn competition tá à ń ṣe lérí nǹkan haram nǹkan tí máa ń gbéyàn kó nínú ẹ̀sìn wa bóyá kéèyàn kan jòkó lẹ̀ka ní ọmọ ya ọ̀ya bọ́ọ̀lù wọn gbá lọ́wọ́ yẹn tí lágbájá tí ọba ti lè wín ní lágbájá ọ̀yẹ́ mo fún ọ ní aago mi wọ́n lé lẹ́yìn wọn ní kọ̀dá nítorí pé èyí tí wọ́n torí ẹ̀ sọ dúkìá wọn nù ní kò sáǹfààní kan tó wà ń bẹ̀ tí yọ wà bá wọn nígbà tí Man U àti Arsenal nara wọn sí kí ni géènì torí ń bẹ̀ economically èyí fẹ̀ náà ìbò náà ń pè é Eh, educationally kò sí kankan eh, àwọn onírú yẹn wọ́n ní kéèyàn máa ṣe competition pé ah, ah, ẹni tó bá win òun fi nǹkan lẹ̀ wọ́n ní ta tẹ́tẹ́ nìyẹn àbí kéèyàn pé eh, bread ó ní two hundred and fifty naira àwa kó mẹ́rin kalẹ̀ àwa gbé àwa gbé ẹ̀ẹ́gò ah, pepsi mẹ́rin náà kalẹ̀ àwọn apẹ́tọ̀ ẹni bá lè jẹ gbogbo búrẹ́dì yìí tán tí ó sì mú gbogbo àwọn drinks yìí sí àfún 20,000 sàmùkú àwọn èèyàn ṣe ọlọ́sọ níbẹ̀ yóò máa wá fẹ́ fún yóò máa wá jẹ a'udhu billah wọn rò lẹ́yìn wọn ní haramu ni torí pé ó ti níwọ̀nba oúnjẹ tí ẹ̀sìn ní kan sí kí ni kájẹ eléyìí yọ padà ṣàkóbá fún nínú àláfẹ́ ara rẹ̀ nígbà mí gẹ̀ẹ́lú máa ṣe tí ó gbàbẹ̀ lọ́rùn jókù àbí bẹ́ẹ̀ sì kó ìgò ọtí lọ́wọ́ ńlẹ̀ pé ẹni bá lè mú mẹ́rin torí pé nǹkan yẹn nígbà tá a ní ìtọ́jẹ́ halali gan kódà kí yẹn mú kọjá àlà kátó wá pé ìtọ́jẹ́ haram ló àwọn competition báyìí àwọn afáàní kódà torí pé yọ máa gbìyànjú sí ọlọ́wọ́n ọba wa ni ọ wà nù táwọn afáàfin ní gbogbo àwọn nǹkan tí wọ́n ń gbìyàn kú lójú ọ̀nà ọlọ́run oyè irú àwọn bọ́ọ̀ tí wọ́n máa ń gbá káàkiri àgbáńlá ayé yẹn kò sẹ́ni tí ó dùn ní máa tí ò ní máa kú lójú ọ̀nà ọlọ́run torí pé básìkò òun bá ti tó kò ní kírun bọ́bá lòun lọ mọ́ṣáláṣí náà pé tó ẹ máa wò ó mọ̀ ń bọ̀ wá o gbogbo àtọ́wà ní mọ́ṣáláṣí yẹn náà níbo lẹ́mí rẹ̀ wá jẹmọ́ ọ wà ní dairy feed ọ wà lórí tẹlifíṣàn nídìí bẹ́ẹ̀ wọ́n ní gbogbo ẹni tí ń bá ń wò ó wọ́n ní ń ṣe lọ́nìí o nítorí gbogbo ohun tí ibà ti ń gbìyàn kó lójọ́ ọlọ́run ọba àwọn àlùfáà ní ẹsẹ̀ ni ìtọ́lọ̀ ń fún gan òun náà ní Islam àti ìbáàdà ọlọ́run ọ̀dá wa fèrè àwọn yẹn wá ń ṣeré eré tó nígbà kọ́bọ̀ ńbẹ̀ wọ́n ń dí ọ lọ́wọ́ tó ń dí ẹ̀sìn rẹ lọ́wọ́ nígbà míì máa ṣokùnfà ọmọlúwàbí yẹn bọ́ọ̀lẹ̀ ẹni wọ́n ti ń wo bọ́ọ̀ púpọ̀ ẹ̀rì yóò máa sọ̀rọ̀ bà mọ́wọ́ nígbà tó èmi gan tí àsìkò tẹ́ kó fi sàǹfààní kó fi sin lọ́hùn yóò jókòó lẹ̀ yóò máa wò bọ́ àbí kọ́ mọ̀ sí mùtábà mùtábà tó kọ́ra tó kọ́dà ẹ̀yà àwọn owó ni wọ́n tún gbá bọ́ọ̀lù lágbàá ńlá ayé ń sin tí wọ́n bá ń gbé ní òsìwá báyìí ẹni wọ́n fẹ́ràn bọ́ọ̀lù gbogbo tí wọ́n bá sọ nípa ọ̀rọ̀ ajé ọ̀rọ̀ ìlú padà kò ní gbọ́ kankan bẹ́ẹ̀ yóò máa pẹ̀lú ìyọ̀dá tọ́lọ́wọ́n ọba lọ́la ìta àgbéyẹ̀wò òun náà ni àwọn competition tá a máa ṣe nínú òwò almusabakatu àtijàríyà gbogbo àwọn tí ọ́fíìsì tó ń ṣòwò àbáwọn ilé ìtajà àwọn náà máa ń ṣe competition ìyàwó ni ẹ̀sìn kọsí á sàlàyé lọ́la pẹ̀lú ìyọ̀dá tọ́lọ́wọ́n ọba wa abẹ́lẹ́wọ̀n Allah subhanahu wa ta'ala kọ́lọ́mọ́sá ìsànú wa wọ́n ní competition yìí tó dáa jù òun náà níbi ká máa ṣe competition bá a ṣẹ̀dá foríjì ọlọ́run competition lérí náfìlà competition lérí ìrun ọ̀ranyàn competition lérí ìrun gbọ̀n competition lérí ìtẹ̀lẹ́sẹ̀ríà competition lérí ìmọ̀ bọ́lójàlùbáàb competition lérí ìmọ̀ tíralùkọ́ ánìkà lérí tọ́lọ́hún ọlọ́run ní sábẹ́kù ọlọ́ni ẹ máa competition ẹ máa ṣe competition ila magfiratin min rabbikum bẹ́ẹ̀ ṣe ráforíjì ọlọ́run ọba wa ẹ máa ṣe competition pé èmi ní kọ̀kọ́ kù ní ẹ̀ṣẹ̀ yìí èmi ní kọ̀ fẹ̀ṣẹ̀ yìí lẹ̀ láàrin àwọn jama mi láàrin àwọn ọ̀rẹ́ mi ọlọ́ni sábìkù ẹ máa ṣe competition ila magfiratin min rabbikum bẹ́ẹ̀ ṣe tètè ráforíjì ọlọ́run nínú àyà mi ọlọ́ni fastabiqul khairat ọlọ́run ọba ni ẹ máa ṣe competition lérí dáadáa lágbájá ti mú ọ́fà méjì tí wọ́n sponsor èmi ò mú mẹ́ta kí ló ń ṣe yẹ òun ṣe competition òun ṣe lágbájá ní ma tọ́jú opó mẹ́rin èmi ò mú opó márùn-ún tí ma tọ́jú competition ìyá wa bàbá wa èmi ní ra nǹkan jù fún wọn lọ́dún ní láàrin àwọn ọmọ ìyá mi fastabikul khairat ọlọ́run ni máa ṣe competition lérí oore nǹkan dáadáa àwọn kan tí ó bá dáa